آه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبي وفصاحة حفظ المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كَيْنُسَبِّحَكَ كَثِيرًا وَنَشْكُرَكَ كَثِيرًا إنك كنت بنا بصيرا قال قد أوتيك سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا تاج الأداء مرشدا من الضلال منقدا حسبي الله مفسرا قرآننا الماجدا ولا يزال بالغا كلام الله الحامدا كل الأنام كافة سبلا سرمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا سؤال الدوام والبقاء لشيخنا تاج الهدى ما دام حيا في الدنا ولن يسير مقيدا أطال الله بقاءهم ما دام كان على الثرى حبي الله نعم له على طريقي يؤمدا الله الله الله حسبنا يا ربي فاحفظ تاجنا من البلاء والردى فأفض عليه رحمة منك فكه من الصدى الله الله ربنا الله الله الله الله ربنا الله الله حسبنا ọmọ rẹ ilé ọmọ ìkíní ìṣe ti kẹ ọmọ ìjọ tẹ ẹ ti wà sẹ́tì. èyí ló yẹ pé bá ṣe ṣe wọ́n. ó ti wà sẹ́tì bá ṣe sẹ́tì wà nù. ṣé máàkì yẹn ò dá ni. wọn ò sẹ́tì ẹ̀ dáadáa ni wọ́n ní ń ra. ẹni náà dá. ìtòrò wọ́rà gan kó tó lọ sórí àbáyé kó tó lọ báyìí ẹ pè é ẹ pè é pé ìtọ́lóhùn fẹ́ rà lórí tó rà lórí kò tó lọ olóhùn ti ń bọ̀. bóyá máa tètè bọ̀ ní o kọ́ lọ́wọ́ náà kó bá a أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين وبنستعين نستعين adáwọ̀pẹ́ fọlọ́hún. alhamdulillah. adúgbò fọlọ́hún. alhamdulillah. alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. Ah, bílẹ̀ bá sú lónìí àwẹ̀ ọ̀dà sí méjì kọlọmba ni ìṣèyókù náà rọrùn. amiina adakọ fọlọ. alihamdulilayi. ngbà tá a fi kó sínú ẹ kùsẹ̀ntàyà rẹ̀ ọ̀kà sókè kíkáyà òkè lè pólísìísì o ẹlòmíì káyà òkè ń pa pé a kìíní ìtún dé. jagunlabi. ó tún dé nípa pé àtàárọ̀ tí ì dalẹ́. tí à ń jẹun bí ẹ mọ́ ẹlòmíì ọlọ́run rẹ̀ àtò nìkan lọ́mọ yẹn tí máa fẹ́ náà kàn kílẹ̀ tó sùn. Ah, ẹnu èdúró. ẹlòmíì mẹ́ta pé ntọ́ka aláyọ̀ òkè ni pé kílà ìkojú kìíní ìbàyí. o sì tó torí. bí ọba sáwẹ̀ ó dùn mọ́lẹ́jì pé tọ̀ bẹ́ẹ̀ yẹn ò jẹun àárọ̀ dago méjìlá bá dẹ̀ ilago méjìlá tó bá ti jẹ́ ó ti jẹ́ náà nù. Amanu Ramadan èèyàn jẹ̀sà lásìkò rẹ̀ èèyàn sì gbọ́dọ̀ sínú náà lásìkò ẹ̀ tí àwọn olórí bobo tí wọ́n dẹ̀ ti sọ Nàìjíríà di tí wọ́n sọdà èyí táwọn fi ń káyọ̀ òkè ní Nàìjíríà fáwọ̀ yìí ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú bí àwẹ̀ bá ń bọ̀ inú wọn máa ń ni àgbájọ lọ ńlẹ̀ lárúbáwá bíi Saudi. bíi kuwaiti bíi àwọn bòmíì náà àwọn èèyàn ò ní náwó wọn wọn ló lọ́wọ́ òtún ní náà wọ́n sì máa jẹun tó wù wọ́n títí àwọn tán. bí orí ọ̀bá rù ẹnu ni. tẹ̀kọ̀tẹ́lẹ̀ àwẹ̀ bá wẹ̀ one two àbí nǹkan ni one o ẹlòmíì two o ẹlòmíì one one o one ẹlòmíì zero zero one lọ́wọ́ alẹ́. owó ń déré. àti aláwẹ̀ ń bọ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà náà dàkúkú ń tì lọ́ọ̀ lọ́ọ̀ bá ní í ṣe lọ́ọ̀ bá ní í ṣe délẹ̀. tójú bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ má jẹ́ kí inú wa máa dùn Ramadan torí pé iṣẹ́ olóore inú rẹ̀ yàtọ̀ ẹ̀rí tábà ṣe olóore Ramadan ẹ̀san tí mẹ́ńbẹ́ pọ̀ títí láwa Quran ìwáṣíwáṣí báyìí náfìlà lọ́sàn náfìlà lóru gbogbo eléyìí lọ́lẹ́sàn ńláńlá lórí ẹ̀rí pé ọkàn balẹ̀ yàtọ̀ ọlọ́run jẹ́ ẹ̀ láyé bílẹ̀ bá sú lónìí pẹ̀lú ògùn so kọlọmọlẹjà tún yọrí ọlọmọlẹjà yọrí ẹ má ṣe ní kókó to kù fún ata kìláyé tásì láyé la hawla wala quwata illa billah kẹsì máa wá wo ọba lọ́hùn ọba dá pé òun bá ní olọba alimuwafik òun ni ọba tí máa wà fakọ nǹkan sí bó ṣe fẹ́ ó wá bá wa tó ọ̀rọ̀ ramadana òun tí fi ń jíwe wa yìí pé àníṣe ọdún yìí ọdún gbígba àdúrà ọdún gbígba àdúà akáyà òkè lẹ́sìn àṣàdúà ṣùgbọ́n lọ́dún nìyí ó gbà á àti pé pẹ̀lú nọ́gọ́rù ọmọ ẹ̀dẹ́ yàn àti pé èsì jẹ́ ọdún ṣíṣe àdúà nù ọdún yìí wá jẹ́ ọdún gbígba àdúà pẹ̀lú ògo ọlọ́run à ń bẹ̀ kọ́bánisọ́dún tí ń bọ̀ ní ọdún dídúpẹ́. Allahumma àmín gbogbo wa ká wa máa dúpẹ́ lẹ́mí. Allahumma àmín. àti àdúrà gbà lọ́dún yìí ẹ̀ tó bá dẹ̀ mí kàti wa máa ká máa wa dúpẹ́. àmín. nínú ìjókòó sùrọ̀ fún jàmáà láàyè yìí alamisi alamisi la máa jò alamisi alamisi la máa jókòó sùrọ̀ ó sì máa ń jẹ́ ìjọ mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún tabasa kíyèsí lọ́dún yìí rí pé alamisi ni. àwẹ̀ àkọ́kọ́. bẹ́ẹ̀ ni. yanni àjókòó àjókòó yẹn. fúnjẹ ẹ̀dógún. n bò di mẹ́ẹ̀ẹ́dógún lónìí àtúnjókòó mi. Allah. tí í Ramadan fifteen. alamisi ni ó jẹ twenty nine. Allahu akbar. Ramadan yìí sì jẹ twenty omi ìpàtúnjókòó ni twenty nine yóò tún bọ́nu àwẹ̀ àjò kan bẹ̀rẹ̀ àjò kan láàrin àjò kan parí. bí yàwẹ̀ bá jẹ́ twenty nine alihamudulilayi bọ́jẹ́ tààtì alihamudulilayi asa àtijọ́ mẹ́tẹ̀ẹ̀ta sínú Ramadan tẹ̀yìn júwe fún wa yìí pé ọ̀rọ̀ wa ó ti ṣe déédéé ẹ̀ẹ́ gbọ̀rọ̀ mùsùlùmí ó ṣe déédéé. Hmm. bákan náà àti àwa lùsùn náà àti àwọn bàbá wa nìbàdàn àti sumratu mumin àti gbàtàwó pátá jọ kan làjọ máa wẹ̀. Allahu akbar. gbogbo wa yọmọ alhamis làjọ máa wẹ̀ hmm. nìbàdàn yìí o àṣọ bòmí o. so ọlọ́run jẹ́ ó kò àwọn tí wọ́n dájọ́ lẹ̀ fáwẹ̀ bí o tiẹ̀ ráìtì hmm. ó sàṣe déédéé ètò ráìtì àwa ń wá oṣù ní adẹ́sẹ̀tọ̀ so àdèmáwẹ̀ ní ìbámu oṣù bí oṣù ṣe lọ ọlọ́kù sí ìjọ yomulakamisi ń jẹ́ ẹ̀dógún Saudi náà yomulakamisi ni wọ́n gbáwẹ̀ gbogbo àwọn ìlú Islam náà ìjẹ́ ẹ̀dógún náà lájọ bẹ̀rẹ̀ Ramadan a ṣe pé ọ̀rọ̀ mùsùlùmí ọ̀rọ̀ àwa mùsùlùmí ó ti bẹ̀rẹ̀ sí tò nìyẹn àwẹ̀ tí gbogbo ẹ̀ di. tó ṣe déédéé iná la ní ààrẹ mùsùlùmí a ní ààrẹ mùsùlùmí ọdún náà la láàrẹ ẹ̀rí pé ọlọ́run ti ṣeun láàrẹ nìyẹn ẹni tó kọ rẹ̀ ń jẹ́ Muhammadu látúnwá ní lẹ́yìn alukurani kò dẹ̀ sí tí a kankan tó tún sí buhari buhari náà ni òun ni tíra tí ó yan tí gbogbo àpanupà fà sọ pé ńlọyanrantí jò muslim pọwọlé ni. ṣùgbọ́n lọ́wọ́ wa pa méjèèjì pọ̀ ó kọ anabi wa muhammadu. lẹ́yìn alukurani tí a tuntun da tẹ̀lé kurani buhari ni àwa tún ní muhammadu buhari láàrẹ. a dẹ̀ sọ fún wa pé àwa mùsùlùmí ọ̀rọ̀ wa dàbí ẹni tí ń sin wọ́ báyìí tàfẹ́ bẹ̀rẹ̀ jíjẹ àwọn àlùbáríkà àwọn tìyín náà sinwó ọpẹ́yàn jẹun tán ẹ̀ àwa gbogbo yín lẹ́ gbádùn bá. amiina. ìbára ti ń kan àdúrà ẹ̀jẹ̀ máa ṣe lábẹ́ bẹ́ẹ̀ ká ṣe tírì tú tírì hmm. kájẹ́ kó tètè yà jẹ́jẹ́ fún àǹfààní tí ó mọ̀túnmọ́ tírì tú tírì ni pé ààrẹ wa a mọ̀ yìí pé bó ṣe fẹ́ ṣe dáadáa yìí inú ọ̀gọ̀rọ̀ àwọn olórí ibú kan ò dùn a wà kọ́kọ́ na tiẹ̀ síwájú alámùtàlá káyífà mẹ́ta kọ́lọ̀mbá ni kó wọn lẹ̀ èyí ò bá wọn. lílá fi méjì ẹ̀mí ẹ̀ kó gùn kórì ṣe iná atẹ iná mẹ́ta àwa náà ọlọ́njẹ́ ti wọ́ dá ń bẹ̀ ìtumọ̀ tírí tìrì nìyẹn kásìlàsí jẹ́jẹ́. yàn bẹ́ẹ̀ suratul maida ibẹ̀ la sùn lẹ́sìn pẹ̀lú ògbó ọlọ́run òní fifteen yìí la parí maida. Allahu akbar. aya méjì tó kù onínàláka lọ́la báyìí suratul an'am látún náà gan. insha allah. suratul an'am lánàá gan látọ̀lá lọ kọ́lọ́hún jẹ́ ayọ̀rí ẹ̀. amiina. tí a bá forí ẹ̀ tì lónìí bàbá wa ìmáàmù bani sàdúà látàrí pé kọ́lọ́hún tún já fi àlùkùránì lélẹ̀ báyìí náà. bá a ti parí suratul maida yìí ọlọ́run jẹ́jẹ́ péjọ kan náà ni a sọ pé tó njọ àti bẹ̀rẹ̀ tafsiri yìí o àparí ẹ̀ ní àparí kùránì lélẹ̀ báyìí o. tí a tún wá bẹ lọ́hùn ká tún bẹ̀rẹ̀ òmíì ká tún parí ẹ̀ ká bẹ̀rẹ̀ omi ká parí ẹ̀. adémáyídà a parí máyídà lónìí òun náà ló sì di ọdún kẹẹ̀ẹ́dógún tàbẹ̀rẹ̀ tẹ̀síìrì láàyè. rọ̀mọdán sì di mẹ́ẹ̀ẹ́dógún. àwẹ̀ náà sì di mẹ́ẹ̀ẹ́dógún. Allahu akbar. ẹ gbogbo ẹ̀ ń jọra wọn. balijọ́lá kó sànù wà délẹ̀. Allahu àmín. tó ẹ bá ní káyà méjèèjì tó parí máyídà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحت الأنهار خالدين فيها أبداً رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم تو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله هذا يوم ينفع الصادقين صدقهم

tí ń jẹ́ ká gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ níjọ́ kìyàwómà ó ń jẹ́ ká ti gbọ́ sílẹ̀ ká lè má bá a ṣe kalẹ̀ fún nítorí pé ntí bá ntí ọba dé àwọn àgbàlagbà ní ẹjẹ́ aṣọ pọ́kọ̀la ńgbẹ́ pé yóò dé ńgbẹ́ pé yóò dé ńjọ́ kan ọ̀la ló kùnù ló jẹ́ pé níjọ́ ànábì ń bẹ sallallahu alayhi wa sallam. lọ́nà tí ń gbé dídé àlẹ́kìámà ní gàdá gàdá gàdá dé ilẹ̀ tí ọmọ yìí àlẹ́kìámà dé tán torí pé yóò dé njọ́ kan. ẹ̀rí. ọlọ́run wa ń sọ ní tí ó ṣẹlẹ̀ njọ́ yẹn ó wá ń sọ fún wa yìí pé. قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها خالدين فيها أبداً رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم ọlọ́run wá ń sọ pé ńjọ́ náà ọ̀rọ̀ ọjà sí pé kó máa sọ pé. قال الله هذا يوم ينفع الصادقين صدقهم ọjọ́ òní ìyẹn jọ àlìkíyàmà ńlọjọ́ tí gbogbo àwọn èèyàn tí wọ́n gbọ́ lọ́n lódodo ìgbọ́ lọ́n lódodo wọn yóò àsánfàní fún wọn. wọ́n wá máa jèrè rẹ̀ gbogbo àwọn gbogbo àwa tí a bá gbọ́ tá a gbà a máa jẹyẹ. gbogbo ẹni tó rò pé bóyá ọ̀rọ̀ ọjọ́ nìyẹn ẹlòmíì ní bánabi bá ń bẹ láyé ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ òfin ẹ̀sìn ní òtúntún ṣe. Hmm. lẹ́nu ọlọ́run. ẹ sì máa pèrú wọn náà láàfà. ọ̀rọ̀ ọlọ́run ò yé wọn rárá rídìn lásán ni wọ́n kàn mọ̀ kákàǹkà lásán. Ah, bọ́lọ̀ ń bá a máa pé nǹkan kan tó ń bẹ tóun ó tún yí padà kò ní í ṣe ànábì lópin ànábì. sallallahu alaihi wa sallam. àfi kọ́mọ́tì ìjọ wáyé kójó dásìkò tẹ́ rò pé ẹ̀yìn nǹkan padà yẹn ó ti parí ẹ̀ ntọ́jẹ́ pé gbogbo ìtẹ́yìn ń kà rẹ́rẹ́rẹ́ ìtẹ́ ń kà rẹ́rẹ́rẹ́ pé ọdún kan jẹ́ pé kì í tọ́jọ́ kan lọ́dọ̀ ọlọ́run nínú alukurani ọlọ́run ní gbogbo ìtẹ́ ń kà yìí lọ́dọ̀ kan tòun ẹgbẹ̀rún ọdún ìtẹ́ ń kà yìí one thousand tẹ́ bá ka one thousand ọdún. inna yawman inda rabbika. كألف سنة مما تعدون gbogbo tẹ́ ń kà kí tẹ́ kan years táwọn kà yìí nìsín àti pé ẹjọ́ méjì lọ́dọ̀ ọlọ́run ọjọ́ méjì péré ọjọ́ yìí níbi ń ọlọ́run ọ̀kanjú kọ̀ọ̀nì ọlọ́run ní nǹkan kan rẹ̀ tìyín ní ń ya fẹ́rẹ́fẹ́rẹ́. àwọn afáàní tó bá di kankan ayé wọ́n ní ọjọ́ máa kú débi pé n tá à ń fi oṣù kan lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ kan la máa fi lò n tá à ń bàbá bàbá wa tẹ́ pé kí kí wọ́n tó rí kí wọ́n tó rí lò oṣù kan ni àwọn ọmọ wa fi ọ̀sẹ̀ kan jàre a máa fọ̀sẹ̀ kan lò n tá ń fọ́jọ́ kan sí a máa n tá à ń fọ́sẹ̀ kan sí njọ́ yẹn a máa fọ́jọ́ kan sí tiwa n bá ń fọ́sù kan sí tẹ́ bá ń fọ́dún kan sí a máa fọ́sù kan sí bí ẹ bá ẹ bá wò ní ìsìn náà ẹ gbé àsìkò ń sáré burúkú kò lè mọ sáré gbogbo tí ń jẹ́ sáré náà ti wà pẹ̀lú wa ibi ńlá ti ní gsm yìí gbogbo òrùn tí kálukú yẹ kó rìn kó kọ́gbọ́ àsìkò lọ rẹ̀ ó ti pè inú yàrá rẹ̀ ó ti débi ó ti lọ ẹnu kò sì débẹ̀ náà ni ó ti débẹ̀ ó ti tán ó ti tán lọ náà nìyẹn. ibi là ń ka mẹ́ẹ̀ẹ́dógún fún Ramadan náà nígbò lábẹ́rẹ́ náà bí níbi àná yìí bí àná náà lọ jẹ́ láti ti parí o. àtúmọ̀rẹ́tì two thousand and sixteen so fẹ́rẹ́fẹ́rẹ́ lọ ọ̀dọ̀ ọlọ́run kò kò lọ́ọ̀bì kankan gidi ló dúró àmọ́ àwọn èèyàn ni pé ń dàbẹ̀ pé ó ń yá ọlọ́run wa ní jọ́ àlìkíámà ìjọ náà ni òdodo àwọn olódodo ènìyàn wà máa ṣàǹfààní fún wọn wọn ọ háyàwó ha wọn ní ọ dànù gbọ̀n sí ó da sí lẹ̀ mọ́ ọ gbà wọ́n ní ọmọ sẹ́bọ̀ mọ́ ọgbà bẹ́ẹ̀ gbogbo tí máa dì mọ́ra tẹ́tẹ́lẹ̀ ọgbà ọlọ́tú dànù ọlọ́rù gbó. ìrètí pé jọkàn ní ọ̀yà bọ́lá bá wà ní kankan bẹ́ẹ̀ tó wa kọ́ ń bẹ̀ mọ́tò gùn gbogbo làálà ni pé dandan ni pé ọjọ́ ẹkú délé ẹ̀lẹ́ ńlẹ̀ ẹ káàbọ̀ o ẹ kú délé wọn o ẹ̀yin wọn da o ẹ ọkùnrin ànáni à ń kí wọn o àwọn aláàjì nù àwọn àfáà nù àwọn chief nù àwọn gómìnà nù ọ̀nàrẹ́bù nìyẹn. his excellence nù. his excellence. Hmm. yóò dọ̀ kan àwọn àwọn àwa kú à ń bọ̀ laba do laba ki pẹ̀lẹ́ ojú mẹ́ta o alájà ńkọ́ ó ní ẹ ti kú ní a ah! alájà ti kú a ah, ó ní èsì kọ́lẹ́sẹ̀ bàbá onídọ́jọ́ ọdún márùn-ún mo rò ni pé a ah, ṣé kí mo ti alájà tó tó jọ báyìí ó ní ẹ ti kú ẹ̀rí gan mẹ́yẹn bí wọ́n ṣe ṣe giri ó ṣe ta giri tẹ́ni kọ̀ọ̀kan wa náà níjọ́ kan wọ́n ṣe ta giri náà pé a wọ́n ti lọ wọ́n ti lọ wọ́n ti lọ nìyẹn ọjọ́ tí a gbọ́dọ̀ máa retí lọ́jọ́ yẹn ìyẹn ìmọ̀ retí rẹ̀ ló lè mú yàn sọ ti bá ń bẹ lọ́rọ̀ ẹlẹ́ láì dá ló lè mú yàn làkàkà súnmọ́ ti ọ̀rọ̀ pé ó le kíni le kíni yẹn ni o ṣe ń pàṣẹ lọ́run ní ìsìn tá àrà wọn ti ń ṣe àbọ̀mọ̀ pé ẹjọ́ ẹjọ́ lọ́lọ́run wo kálukú sí yẹn gbogbo ntí ẹni kálukú ó ṣe èwo láàrí ẹni tí ń ṣe ní ìsìn kábàá pé ayé tá a wà ní ọgbàrú ẹ̀ mọ́ ẹ̀sọ́ tí ó jẹ́sẹ̀ lọ́ọ̀ ní ìsìn tí wọ́n ní ká ṣe tí àràmọ̀ kan rẹ̀gẹ̀rẹ̀ ti ń ṣe even ààrẹ lómiì tó ṣe tí ò tuntun wa tí ò tó a lọ́jọ́ orí tí ò tó a nígbèsè ayé tí ò tó a nípọ̀ àwọn ẹlòmíì wọn yìí máa fi tí wọn bá rí ṣe ìtìbáàr wọn ni wọn fi kù lè ṣẹ́yí làhùwà yàtú tàdúlù àlà ànàhùwà ìdú gbogbo nǹkan la máa ń fi sọgbọ́n ẹnìkan ti ń ránlẹ̀ ti ń yí sìn tẹ́ pé kóun tó rin kó tó rin déédéé ìlàjì kìlómítà ìwọ tó bá ń fẹsẹ̀ rẹ sáré ó ti dọ́yọ̀ nítorí ń yí sìn ti ń yí sọ̀hún ìmí ò kí nǹkan bọ́wọ́ ìtí wọ́n fi ń fẹsẹ̀ méjì rìn tó ń lọ ọwọ́ àtẹsẹ̀ ló ń fi rìn àtòrúnkún ló fi rìn yóò tún wá ṣetọ lọ́hùn ju ẹni tó lẹ́sẹ̀ méjì lọ. wọ́n fi kulli shay'in lahu ayatan tadullu ala annahu al-wahid. ẹ̀yà kẹ́yìn àdó mẹ́ẹ̀ pé èmi lọ́lọ́run bá wí o lára ọkùnrin yìí ẹlòmíì orí náà wọ́n ń fa ni yóò sì mú tọ́lọ́run ṣe bírun bá tó wọn ò ní kí lẹ́yìn ẹ̀ wọ́n sì lápá ọlẹ́sẹ̀ olójú olétí gbogbo ẹ̀ ló ní. fàyà àjàbá kẹ́fà yóò sílé ìlà àmú kẹ́fà yóò jẹ́ àdóhó lè jẹ́ àhìdó. وفي كل شيء له آية تدل على أنه الواحد تدل على أنه الواحد ìmọ̀ni bábára nìkan títún ṣe bẹ́ẹ̀ ń pọ́n ọ̀gbọ́rọ̀ lọ́n yé lẹ́yìn tó fi gbogbo nǹkan lára tó fi la ọ̀rọ̀ ara rẹ̀ yé wa báyìí ẹni bá kéwú yọ mọ rírì ọlọ́run nínú kéwú ẹni tí ò kéwú náà tó lójú ebọ́sá lójú ah, bàbá lójú fi wòran wo ohun tó yí ọ ká ọ̀dọ́ lọ mọ yá ọ̀dọ́ lè yí ibo lẹ́tọ̀ ń gbọ́rọ̀ ọmọ gbọ́ àwọn kàyà ń bá rí ọ̀rọ̀ kàyà ń bá rí ọ̀rọ̀ njojúmọ́ tí ń ṣẹlẹ̀ lókè pẹ̀ kò fi yẹn lọ ah, nǹkan kan ń jọ lọ́hùn ẹ̀rí gbogbo ẹ̀ la máa fi sọgbọ́n lèyìn fi pọ́ùn bó ṣe wà bẹ́yìn ọba kè sára ká kúrò lójú kan náà ọ̀rọ̀ ayé nìkan ni ó kò lè yà báyìí ó sì ti máa rí ní rí lọ yẹn ni wọ́n ti máa rí ní rí lọ yẹn ọlọ́ni kọ́ là wá ń bẹ̀ kó járí tí a ṣe ń bẹ̀. amiina. máa kọ́ ṣe máa gbé òkè tákọ́ máa rẹ̀ lẹ́nu wọ́n ṣe máa fà ló tó wọ́n máa fà ló sí nìyẹn. bàbá ti sọ̀rọ̀ ká ó ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ tán ṣé ó ṣàfi ńgbà tí ó juwe ayé ó fi wé òkú ẹran jífà ó láyé dàbí jífà àwọn tó fẹ́ jẹ òkú ẹran lajá àwọn ni wọ́n pé boyì tí wọ́n bá yẹ lọ fa òkú ẹran mọ́ wọn lẹ́nu ìwọ wọn bò <laughs> ìwọ wọn òòrùn bò mọ́ ẹnu tó kàn yàn nu ayé òjú gbé bóyè bóyè yóò ti rí tọ́lọ́sìn lọ́nbẹ̀ lọ lọ́wọ́ kẹyàn jo ìyókù <laughs> bí wọ́n bá ti ń sọ kájọ máa bá wọn sọ bẹ́ẹ̀. ìyọ́ tí òdodo àwọn olódodo tí ó wúlò fún wọn àwọn ọkùnrin tí wọ́n gbọ́dọ̀ ń dòdodo tí wọ́n jèrè rẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin tẹ gbàfọ́ lọ́hùn tí kìí ṣe pẹ́ rẹ wà kìí ṣe pẹ́ ẹ̀dá ẹsẹ̀ fi sẹ́gbẹ̀ẹ́ ẹ̀dá àjọ̀kọ̀lọpọ̀ tí tó ń ṣẹ̀ṣẹ̀ ń fi àwọn nǹkan kan túnra ṣe é lọ obìnrin míì ńgbà bá lo gbogbo kankan tán yóò tó máa jọ ìyàbọ̀ díẹ̀díẹ̀. bàbá sàmà. ìlàjì ìlàjì náà kí ìlàjì kankan ni hmm. tọ́lọ́run ti mà yí pé kò kú ní paramọ́láyé ọlọ́run bá ti ṣe bó fẹ́ ṣe yóò ṣe máa wá nǹkan túnra ṣe kó tó jọ èèyàn ẹ bá rẹ́lẹ̀ ha mi láì lo cream láì lo nǹkan kan ẹ sọ pé kábíyèsí ọlọ́run yin ọlọ́run. ẹ ti gbà láti da dúdú bo kinní yẹn mọ́lẹ̀ ẹ ti gbà tí ìsìnkú ẹ̀ fáìn ẹ ti gbọ́ lọ́n gbọ́ débẹ̀ bí bá ń dùn ẹ gbà fún bọ́ túkòrò ẹ gbà fún njọ́tà jèrè rẹ̀ èyí tí gbọ́n ò lé déjúmọ́lé yẹn onú òjèrè ti ń ṣe yẹn asọ́lánà pé kò kò dàrú pé kí wọ́n fi ẹni ọlọ́run lọ́kùnrin kalẹ̀ tó ṣèwọ̀n tó lè ṣe síta síta àmọ́núẹ̀ ọ̀hún òsì yẹn wá núkì àmọ́ wọn tó lè ṣe ó ṣe àtẹnìkan tóun ju gbogbo ara rẹ̀ tọ́sọ́nù sínú ayé ẹgbẹ́ méjèèjì ó dó kẹwàá pàwọn èèyàn jáde pé ta lẹ́ni ọlọ́run náà méjèèjì ah, ah. nàkàtà ni ọlọ́run bẹ́ẹ̀ náà lóbìnrin náà ìkábọ̀ra tán gbogbo ọ̀ṣọ́ rẹ̀ ó kó síta èyí tí wọn ò fún ó tún fọwọ́ ara rẹ̀ wá dídìrín èèyàn wọn ọ̀dọ́ ní pupa ọ̀fẹ́ pupa ṣé wọ́n gbẹ́jọ́ lọ́nù lọ nìyẹn ọlọ́run gbé dúdú lọ́yẹ̀ ọ́ ó jẹ́ òdúdú ọwọ́ àlọ́wọ́ nǹkan kan bí ọ̀sẹ̀ ọ̀sọ̀ rẹ̀ dín pupa o ti bára rẹ jẹ́ kalẹ̀ káwá mẹ́lẹ̀ yìí náà gbẹ́sẹ̀gbẹ́ ẹnìkan tó yẹ pé ẹ lè mà bó pupa ẹ lè mà bó dúdú o ti fi ìjáàbù o ti fi kọ́fà rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti ní ó ṣe káwá ní ẹni ọlọ́run dáná méjèèjì. ẹni ẹ̀sà sí gan mọ ẹni ọlọ́run. èyí tí àmọ́ bíi ti ń tó jẹ́ pé ọlọ́run ló tẹ̀lé débẹ̀ kì í ṣe àṣà àwọn kan àṣà ìlú kan kì í ṣe jàmá kan pé àwọn jàmọ́ bandele nù rárá ọlọ́run ló bẹ́ẹ̀ bọ́lọ̀ ṣe ní kó mi orí nù jàmọ́ tẹ̀bílígì kọ́ bọ́lọ̀ ṣe ní kó mi orí nìyẹn ó sì tẹ̀lé ọlọ́run débẹ̀ ọlọ́run níjọ́ tẹ́ ẹ̀yin náà ó jèrè rẹ̀ tẹ́ jèrè ẹ̀ tẹ́ mọ̀ pé ah, àṣẹ ìgbàfọ́ lọ́run àti yóò da tó báyìí. لهم جنات تجري من تحتها الأنهار ọlọ́run ní àlùjànnà àwọn àlùjànnà ẹ̀rí ní ọ̀gángan bíi ọwọ́ àpè ní jannatu nígbà míì a ní jannatu yóò mú wa ní mufrad ṣùgbọ́n bíi ó mú wa ní jamu àbá sọ̀rọ̀ pọ̀ mbẹ́ jannatu jannatu ẹnì kọ̀ọ̀kan ò sì ní ní ju àlùjànnà kọ̀ọ̀kan lọ. àmọ́ ní jannatu àwọn àfáà ní ngbà yẹ pé àlìjánná tó kéré jù pé iṣẹ́ rẹ̀ ó sáàgbé wà náà ni náà ni olóko kéré jù ọfẹ́ ẹ̀ má tó gbé wà àmọ́ àmọ́ sápadà wọ bẹ̀ ẹ̀ wá kéré gan-an yọ wá fẹ̀ وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين إن الجنة لكلينو أَمَا سين كان تقرأ أقرأ ليرو kò sí fọkọrọ rò pé bóun ni ó ṣe jẹ láyé kílẹ̀ fi rò <laughs> ẹ sáfilẹ̀ bẹ́ẹ̀ náà kábẹ́ lọ́n káwọ́ bẹ̀ ká lè mọ bí ó ṣe rí ni kò sí nǹkan kan tọ́jọ́ kò sí nǹkan kan tọ́jọ́ ìní tó ń sọ yìí ńgbà táwọn afá ń ṣàlàyé bí odò ó ṣe máa sàn lábẹ́ àlìjánná wọ́n ní kò ń ṣe pé bóyá wọ́n á gbẹ́lẹ̀ fómi yẹn sẹ́mọ̀ bí ilẹ̀ fómi bá fẹ́ sàn láyé ìtàwá wà yìí tí èyẹ fẹ́ máa sàn káàkiri fẹ́ máa sàn nísàn ètò tẹ́gbẹ́ bí ṣe ń lọ yẹn yóò máa lọ tí yóò máa padà agbọ́dọ̀ gbẹ́hù fún ni tí yóò máa tọ́nu hun tẹ́gbẹ́ abáfẹ́ kọ́ máa yí gbó báyìí àwa ṣe déédéé bi tí yóò máa gbà sẹ́gbẹ́ báwo ṣe ṣe nìyẹn wọ́n ń dàgbẹ́ náà rí bẹ́ẹ̀ yẹn níwọ̀n bá bí ànábì ṣe ṣàlàyé ẹ̀ fáwọn sọ̀hábà omi yẹn ó máa sàn kò dẹ̀ ní o kò sì ní fọ̀n sàn káàkiri ibi ọlọ́run bá ní gbà náà ni ó máa gbà kì í dẹ̀ ṣe kí bọ́yá odò lọ́tọ̀ ilé lọ́tọ̀ rárá ilé wà báyìí pẹ̀lú odò náà ni a sì ní fara kan omi omi náà ní kàn wá lára yóò sì máa sàn bẹ́ẹ̀ lábẹ́ rẹ̀ àfi kásá débẹ̀ kọlọ̀njá débẹ̀. amiina. tí ẹnìkan wá ń lẹ́mìí pé yóò débẹ̀ kò ní rìnnà rí ọmọ èdè yẹn ẹgbẹ́ mà ẹ má lẹ́mìí pé mo sáfẹ́ wá dìjà náà kò ní wo ọ̀tún rẹ̀ kò ní wo sí rẹ̀ kò ní wo èèyàn tí ń yìn kò sí nítorí wọn kò dẹ̀ ní wẹ́n ti ń bu kò sí nítorí kan ibi tí wọ́n lọ lọ́mọ rò pé mo fẹ́ mo sáfẹ́ wà náà yìí kí ni wọ́n fi wọ ọbẹ̀ tí wọ́n ti ka fún ọmọ tẹ̀lé máa ṣe ọlọ́mọ ti fọ́ mọ́. ẹ máa wo ibi ọgbà jẹgbẹjẹ ọ̀gá orin ni pé khalidina fiha abada. ibi gbẹjọ ọ̀gá orin nìyẹn bí dẹ́kun àlìjẹ́nà ti pọ̀ tóun tó yẹ pé àátún ló bẹ̀ ní sáà kan náà ni ìbá àjẹgbẹ̀rún ọdún pé àáfẹ̀gbẹ̀rún ọdún lò lẹ́yìn ìgbẹ̀rún ọdún wọn á tún wá kó ń bẹ̀ ọkọ tiẹ̀ nìyẹn ṣùgbọ́n láéláé ni abadan máṣẹ́lẹ̀ wọ̀ báyìí abadan ìyẹn ló jẹ ìyẹn lọ́gá ẹ̀ ọlọ́mọdé àwọn àlìjẹ́nà o. amiina. ọlọ́mọdé àwọn àlìjẹ́nà o. amiina ọlọ́run sí alẹ́ ìjọwọ́ bẹ̀ gbogbo ohun tí wọ́n fi wọ́ bẹ̀ ọlọ́run sí rọrùn fún wa o. amiina. jáde rí ọ̀sìn o. amiin. wọlé àná ọlọ́run. amiin. habada láéláé ni wọ́n múná lọ ojú ọ̀rọ̀ ọgbẹ́ tó rọ̀ lọ́dún yìí tó rọ̀ pọ̀ òrùn imú pọ̀ kò sí yẹn mọ́ ìjọba kan débẹ̀ ọ̀dà ìjọba kan tó ń bọ̀ kọ̀dà àbí èyí tó tún dé lọ́dà so kò sí yẹn mọ́. àtàwọn ọlọ́jà kò sí pé nǹkan kan yẹn nǹkan tó fi yẹn nǹkan kan má kò sí bàánújẹ́ má ìdùnnú nìkan ló kù. alákẹ́yẹ mọ́mí àlèkà ọ̀sára gbogbo ohun tí máa ń bá yẹn nújẹ́ pátá ló ti lọ́hùn. ọ̀tá nìyẹn bí bàbá rí ọmọ ẹ̀ sí jóná báyìí kò tiẹ̀ ní ríro nǹkan máa jẹ́ inú yẹn ọba nǹkan kò ní sí mọ́. ọ̀tá nù ọlọ́mọdé awọ́ bẹ́ẹ̀ o ọlọ́run wá fi parí rẹ̀ yí pé. radiyallahu anhum wa radu anhu. òun ọlọ́run ọba yọ́nú sí wọn wọ́n ní bí ọ̀gá ìdùnnú wa wà nìyẹn radiyallahu anhum ọlọ́run ọba àlékè ọlá ọwá yọ́nú sí wọn kọ́lọ́ ká mọ́nú wọn. àmín. ẹ ọ yọ́nú sí ọwà yọ́nú sí gbogbo wa wàràdú àníwò àwa náà wà yọ́nú sọ́lọ́hún àwọn ẹnìkan ní ṣéyẹ tún ní ìdì ni wọ́n ní ọlọ́run rọ̀díyà àfihàn wọ́n tá ló náà rọ̀díyà sọlọ́run à àwọn afáà ní ọba sọ̀rọ̀sọ̀rọ̀ máa ti ń sọ ọmọ ti ń sọ bí èèyàn bá bọ́lọ́n bá yọnu sí wa tọ́ ẹ pé nítorí ẹ̀wọ̀n pípa mi bẹ̀ tẹ́wọ̀n yẹn máa ń ṣe nǹkan fún yàn tẹ́ pé lójú ẹni tó ṣe ọgbà pò ń sòrè fún un ṣùgbọ́n lẹ́ni lọ́rọ̀ ẹ̀ díẹ̀ ṣe fún wọn kó ba ni hmm, ẹ̀gbọ́n rí bẹ́ẹ̀ tẹ́ pé àkóbá lọ́mọ̀ sí ẹni tá a fi bọ́ yàrá tá a fún ní owó tó tówó ibẹ̀ nìyẹn fún lówó yìí yóò gba àárín àwọn obliganti kọjá yóò gba àárín àwọn ìhànà kọjá tọ́wọ́ abọ́dà fẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń wòye àti fún ní one million o sẹ̀mọ̀ pé ti kó bá. Ah. kátó gbowó wọn jẹ ní báyìí pé ń tẹ̀ gbowó lọ́rọ̀ ìrìn àtúndò wọn tún ọkọ̀ lù títí ọbẹ̀ ta. wọ́n gba one million. ní tí wọ́n ṣe fún un ntí wọ́n sọ ń pa ẹ̀ kò dùn máa ń nù. ọlọ́run ọba àlekè ọlá gbogbo ohun tí ó ṣe fún wa láàmà sọ pé ìwọ ọlọ́run iṣẹ́ wa kọ́ leléyìí àwa ká ṣe yìí ọkàn fàánù rẹ̀ sànú wa fún aléléyìí ni àlìjáná kọjá sẹ́ẹ̀dá anábì sọ bẹ́ẹ̀ yìí pé àlìjáná kọjá pèsè kan mú sí ti mi wọ ọbẹ̀ àánú ọlọ́run ni ó yà kún wọ́n ní sátìwọ́ náà ọlátìmí náà. sallallahu alayhi wa sallama. odi rasul alijanna rẹ̀ yóò kọjá pẹ́sẹ́ tó ṣe ni gbogbo ṣe ṣe tó náà tọ́jà tó náà ó ti yóò ti kọjá ẹ̀ ni ẹnu pé níta kan fúnra wa ni pé ìwọ̀nba tá àánú ọlọ́run ó dì mọ́ kárọ́jú ṣe é kòkú lè bí àwọn àlìjánnà a ní wọn kí wọ́n kálá àánú okun o ti ṣe kó o ti gbìyànjú kó o ti ẹ̀ ṣe díẹ̀ náà kọ́ lọ́wọ́ bá àánú rẹ̀ kún fún ọ. tani sẹ́rẹ̀ gbé wà lìjẹ́ náà irú bó la pè irú léwò la pè. <coughs> Ah, kì í ṣe lé báwọn inú àwọ̀ ikú tó yí pápá sàlà o àmọ̀ròyìn díẹ̀ wà ní àlìjẹ́ náà lóròyìn àlìjẹ́ táwọn bá sọ díẹ̀ mẹ́ ẹ mọ̀ yìí pé ẹni èdè bá dì ní òyìn ṣe olóore ṣe tí ìwà àlìjẹ́ náà èdè gbáà ni ó ti pọ̀ jù ọkàn fisọ́lá ni ó fisọ́lá. Òbísọ́lá ìgbìyàn ní mú ten thousand wa kí n fọ ní ten billion ah. mú ten thousand wa ṣùgbọ́n ọ̀rọ̀ kó fún mi ten thousand yẹn màá fọ ní ten billion but bó jẹ́ kówó tí yẹn kò ní túmọ̀ sí un tó bá fi ten thousand yẹn lẹ̀ mí ní fún ẹni kọ́bọ̀ wá tó ń jẹ́ yà. Ah, bẹ́ẹ̀ lọ jẹ́ kílá kílọ́nà yàn bọ́ọ̀mà bàárù ni o mọ́ọ̀lọ́ máa lo ko gbélébìrà ni o kó fi tujọ kó fi rí ten thousand olóhùn fẹ́ gbà olóhùn fẹ́ fi olóhùn kan fẹ́ fi sami ni gbà á kó ẹgbà ten bá fẹ́ kẹ ti bá ń gbé. tẹ̀gbẹ́kúélè. tẹ̀gbẹ́kúélè. Hmm. ọlọ́run dáhàlì kẹlẹ̀ fọ́ọ̀sù lè àṣìm èyí ni fọ́ọ̀sù tó ga jù ìrètò ga jù nìyẹn ìrètò ga jù nìyẹn. Naam. Aya kejì. Lillahi mulku samawati wal ardi wa ma fihin wa huwa ala kulli shay'in qadir. Ngbọ́lọ́n fẹ́ parí súra yìí. Ó wá fi aya yìí parí ẹ̀. Ẹ rí pé ọmọ Ísírẹ́lì wọ́n tọrọ nǹkan ńlá níbẹ̀ bí kọ́ra wọn sọ tébù kalẹ̀ sánmà. sama. tí ó ló ń jẹ nú. takunu lana idan li wa akhirina wa ayatan tí gbogbo nǹkan gbádùn ayé ó pè síbẹ̀. ọlọ́run ti lọ wọ́n sọ fún wọn. warzuqna wa anta khairur raziqin. ọlọ́run náà ò sí ní sọ ìjẹ́ ìmúwo ní bẹ́ẹ̀ tí ìsìnkú kápá òun lọ́wà òun ló ní lọ́dọ̀ inú àdìsí kúdùsí kan àdìsí sọ́sọ́ sọ wípé ọlọ́run sọ pé tí gbogbo ẹ̀yin èèyàn àkọ́kọ́ yín ìkànnì yín ọmọ eke yín àgbàlagbà yín ọkùnrin obìnrin yín àtàǹjànú náà àti gbogbo àǹjànú náà àti gbogbo ohun tí jẹ́ dà tóun ti dá sẹ́yìn àtẹ̀tẹ̀ ń bẹ láyé nísìn àtẹ̀ntẹ́ ọmọ abẹ àtàǹjànú ọkùnrin tiẹ̀ náà kékeré tiẹ̀ náà tí wòye bá kójọ síbì kan náà tó bá gbà yín lè bá wá béèrè ọlá lọ́dún èmi ọlọ́run ẹ wá wẹ nìkan nù yín tẹ́ pé lọ́lá rẹ̀ ga jù lọ́lá rẹ̀ ga jù. lókè ìpẹ́ nù yín pé kí wọ́n á fún yín gbogbo kí gbogbo ọlá rẹ̀ yẹ kí gbẹ ní bákan náà báwọn. tí mo bá fún yín bẹ́ẹ̀ ọlọ́run ní òdì nǹkan kùnú ọlá àwọn ju pé kákìí abẹ́rẹ́ bọnú òkun ìwọ̀n ìwọ̀n mi tó bá lẹ́nu ní tí mo yẹ tó kú lẹ̀ ọ máa bẹ ó sì máa bẹ náà lọ. Allahu akbar kabir. kìlọ kìlọ lágbára tó sàtíà tẹ́ pé ẹnì tó fẹ́ ṣe kò ní di material àwọn là tó bẹ́ẹ̀ òyìnbó ń ṣe gbá òyìnbó ń ṣàwo ìbúkì ọlọ́ọ̀ ni wọ́n fi ń ṣe wọ́n mú nǹkan nù lẹ́ni tí wọ́n lè ṣe wọn ò lè wọn ò lè ṣe nǹkan kan lọ́fùrúfú pé a fẹ́ ṣe agolo lásán kápẹ́ yẹ agolo come kọ́lá sí gbé ọwọ́ òun rèé kò tó dọ̀ òun tí ẹnìkan máa ń dẹ́nu wò tó ń pidá ni ìtò kópamọ́ bì kan làǹdàánú ẹ̀ ń gbé wá wọ́n máa kó bì kan máa bá gbé ni kò tó bẹ́ẹ̀ kò lè hàn kálọ́ òfurufú ọlọ́run ni pé ọkọ̀ yóò dẹ̀ sọ pé máa bẹ iná máa amúrù. iná máa amúrù ìdá àárọ̀ ọ̀dọ̀ ṣe à ayakọ̀ọ́lá làwọn kan fàyàkọ́. ó nìkan ló tó yẹ kóró nǹkan pé nǹkan kan máa bẹ kódà pé kíkan náà máa bẹ yóò sì máa bẹ lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe fẹ́ kórìí náà yóò dẹ̀ rí.

لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير ó ní lillahi mulku samawati wal ardi ọlá gbogbo sámà ọlá gbogbo lẹ́ẹ̀lẹ́ olóńlò nìkan lílà ọba kahar láìsọ fún àyẹ̀dá pé tọ́lọ́mbà ti lo gbólóhùn Allah ọfẹ́ jẹ́wọ́ agbára rẹ̀ ní túmọ̀ ẹ̀ inú nǹkan fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ìbínú inú nǹkan fẹ́ fi agbára hàn ní ẹnìkan òfin tó ń kọ yẹn jẹ́ lillahi mulku samawati wal ardi ẹ̀rí ẹ̀rọ náà tí wọ́n gbà mú wá tọ́lọ́ ń gbà mú wá ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lillahi ìtìpó rẹ̀ máa ń wà lẹ́yìn ọwọ́ agbe wá síwájú kálí gbọ́n kankan yé ń bẹ̀ mọ̀ fúnmù tí ń bẹ́ ń bẹ̀ lọ́dọ̀ àwọn balaga yìí pé ẹnìkan ọba nínú. lánìí tán. gbogbo ohun jẹ́ ọlá lókè ìpè wà lẹ́yìnìkan ọba lọ́ni ẹni ọba yá ló mo sì yá àwa kan nílé tó yá àwa kan dé mọ́tò tó yá àwa kan lọ́mọ tí a fi ń pè wá pé babalágbájá irọ́ ni akàn ọkàn ya wa ni. ó ya wa ni o. ẹẹ kọlọmọ gbòòrè ọwọ́ wa. amiina. ní òfìsẹ́ tí ó bí tọ́ba gbà lọ́n gbòòrè ọwọ́ dànù sànù wa. òun ló ní nǹkan ẹ̀ gbogbo ẹni táwọn bá táwọn bá fún ní nǹkan kan tí bá ń rò kó ló ní ọyá ọ ni dìgbà kan sí ni kò gbò fún ọ láéláé kò sẹ́ni tó lé ní nǹkan láéláéláé gbogbo ohun tábí ọlá ní ní ó ti kú dàálẹ̀ ààrẹ lọ́lọ́njọ́ ní ìwé ẹ̀lú ti kọ́mọ́ntì sẹ̀rẹ̀mọ́ ní ìsìn ti kú dàálẹ̀ kò sí ibi ilé ààrẹ kan ní ìsìn àbí mọ́tò ààrẹ kan ní ìsìn àbí kíní kan ní wọn bẹ̀rù pé ẹ má jẹ́ ààrẹ ọmọ pẹ́ lò ó ẹ má lò ní ìsìn lò ó lò ó lò gbé tí o sùn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bàbá ó béèrè pé tá ń débi kíní yẹn ṣùgbọ́n ní ìsìn ọ̀dọ̀ ọlọ́run tó ní nǹkan ẹ ti gbà á padà ó tún ti fi sí ọ̀dọ̀ ẹni tó tún fẹ́ gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan náà bí ó ti gbà kọlọ́n dàkún ma gbọ́lá wa ní ọ̀nà tí ò tẹ́ wa lọ́rùn. àmín. láìsí ní o tètè ṣe tètè lo kinní yẹn fún tọlọ́hún òun ló ní ọkàn ya ọ ni ọ̀dẹ̀ ń wo kí ló fi ṣe. Lillahi mulku samawati. Lillahi mulku samawati wal ardi wa huwa ala kulli shay'in qadir bàbá fẹ́ sọ lédè ńlárúbáwá ta ni múlíkù sàmáwá ti wàlé áridì lílà lílà yẹn la gbé sípò tí èdè lárúbáwá máa dúró sí ó ní bí wọ́n ṣe máa ń ṣèdè lárúbáwá ni ó fi jẹ́ pé kùránì ẹnìkan kan ò lè sọ̀rọ̀ bí rẹ̀ àwọn ń tiwọn kọ́lọ̀ tó gbé kùránì dé wá bá a nábì sí wọn láàrin bí wọ́n ṣe sọ̀rọ̀ tiwọn nìyẹn ni pé táwọn sọ pé ọlá ẹnìkan ló ní wọn kò dá akọ ọlá wọn á sọ pé fún lágbájá àmọ́ kí wọ́n gbé wájúwájú báwọn àlùfáà ló gbé yẹn dé tí ń sàǹfààní taxis taxis ó jẹ́ ká mọ̀ yìí pé ẹnìkan ọba ní lílà olódìtẹ̀. Múlikú sàmá wà ti wà lá àrùdí wà máa fi hin. Wà máa fi jẹ́nà gbogbo oyin tó ń bẹ láàrin sánmà àtìlẹ̀ olólo nìkan o. wàwàlà. kò lè ṣe àkọ́dé. ó sì wá ní nìyẹn ìkápá rẹ̀ ọma tún ọmọ ìdá yẹn máa ní nǹkan olóòní bọ̀ tí ó kápẹ́ mọ́. téèyàn bá bí ọmọ èèyàn ló ní ọmọ rẹ̀ tọ́ba yọ máa bẹ lábẹ́ ńgbọ̀ bẹ́ẹ̀ yọ di pé ọjọ́ rẹ torípọ̀ máa rẹ ní bá sì fún lẹ́gba kò sẹ́ni tí ó bi pé ẹ ti nà tọrọmọ ẹ ni ọ̀hún náà lọ́lọ́mọ yẹn yóò kọjá ẹ̀gbà yáàdì bíbú lásán pé sórí rẹ pé báyìí sá ńgbà tí èsì pé ọwọ́ wèrè tá tó kẹgbà bọ̀ báyìí sórí ẹ pé báyìí sá ńgbọ̀ báyà yóò kọjá bíbú náà. kò ní ló sì nǹkan wa gómìnà wa ajimabi lọ́yọ̀ state lónìí yìí olùlọ́gá gbogbo wa number one in Ọ̀yọ́ state lónìí. ẹ ó sì wá níbi ó ní àmọ́ kò ní àtàn kò ní kọ́ra jọ pé rẹ̀. sọgbọ́ àti ẹgbẹ́ rẹ̀ kọ̀dẹ́sí tó ṣe sí ní akọ́ọ̀dù níyà akọ́ọ̀dù bá ṣe ń wá yìí akọ́ọ̀dù ni wá torí kọ́ yóò juwọ́ sí ẹni pé ẹ pẹ̀lẹ́ gbogbo yín náà jẹ ní adébáṣe nǹkan fún yín kò dẹ̀ dùn wọ́n nù o nítorí òun ni kí gbogbo ẹ̀yọ́ ṣe ṣe ṣe pé àdẹ́gbẹ́mẹ̀ ju APC lọ irọ́ sí ni kò ní adébẹ̀ kò ní alẹ́ yìí bẹ́ẹ̀ mú wọn ta ẹ máa dún wọn. kò lè fi àṣẹ tó wù. kò lè fi àṣẹ tó wù. olùsìlọ́gá wa kò níyàn nú. ó ní bí ó ní àmà. ṣùgbọ́n sọ́lá ò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò sí tó fẹ́ fẹ́ ìdá rẹ̀ ṣe tí ò lè fi ṣe. ọwọ́ àfẹ́sẹ́ tó nù kò sẹ́ni tó bí lè kó ṣe ṣe báwọn ẹni tó wá rí báwọn ọ ẹni tá a máa ju gbogbo ọwọ́ lẹ̀ fún nìyẹn ìbágbọ́n ẹni tẹ́ pé lójú bàbá rẹ lójú ìyá rẹ kí n bá fi ọ̀sẹ̀ kékeré kò sí tí wọ́n ṣe sí wọ́n sì wọ́n yà máa bọ̀ wọ́n yà máa bọ̀ bẹ́ẹ̀ ni bí ọlọ́run wàdà kò wá filẹ̀ bí bá mọ̀kọ́ lójú aya kò sí tí ó ṣe sí tí bá máa yà lójú ọkọ kò sí tí ó ṣe sí tí kò máa bẹ ọlọ́run náà lọ pẹ̀lú ọ̀dà kò jọ ọ́ ìgbàjẹ́ máa ń fẹnu wa rọ́ọ̀kù tí ilá bá ń yọ lẹ́nu lẹ́mọ̀ wí kárakára ẹjọ́ lọ́wọ́dé ìṣiná pàṣẹ ọlọ́run yìí bí ọlọ́run jọ́ ò jọ́ ò jọ́ ò gbogbo ẹni tí ń pe kíní kan ò ní pe má nìsín kò ní pe jésù má nìsín ẹni tí ń pe kíní kan ní ànábì kò ní pe má nìsín lẹ́yìn kọ́ya mi jẹ́ òjìṣẹ́ ọ̀tọ́ rántí wa èèyàn èèyàn ní lè pe ya Rasulullahi mọ̀ ya Allah olókùn tẹ́ wọn pè. kọ́lọ́ mọ́ mu wa. òun ló ní nǹkan ẹ̀ òun wà lákùlì sẹ́yìn kọ̀dí gbogbo ẹ̀ tó wá kápá ó tún ní ìkápá lórí ẹ̀ ẹ jọ̀ọ́ níbo la ti wá rí ìyá àjẹsìn tí ń darí ayé báyìí inú ti ọlọ́run sọlẹ̀. kọ̀mọ̀ yé mi o. Ah. àwa ni wàásù kanú àwẹ̀ yìí ní apẹtẹ. àwọn àdúrà kan ní wọn bí wàásù náà kalẹ̀ èrò wa pọ̀ ń bẹ díẹ̀ àwọn obìnrin tiẹ̀ wá wá sandalu olóde àdá lónìí. dàbí ah, ah, ń wá kiri bóyá oníláàrí. ìyá má ti ju tẹ́bí àjẹbá ni ọ́. má ti jú. ọwọ́ rẹ. ìdẹ mo bá lè dìde náwó báyìí. Mm. náwó kè. ìyá àjẹ afẹ́ mọ̀. náwó. ààrẹ nìkan náwó mi ẹ̀yin ìyá rẹ̀ máa kúnlẹ̀ ìyá àgbàlagbà máa bẹnu yín kódà kẹ kẹ jólóyè kẹ má fòye yín hàn o. kẹ́ẹ̀sì náwó lérò. ọ̀ náwó. ọ̀ náwó. ọ̀dà bí ìyá àjẹ ọ̀bà wa wá ọmọ ìyá àjẹ ńkọ́ ọmọ ìyá àjẹ màmá yín lọ́la jẹ ẹnà ọpẹ máa ń la jẹ ni. àjẹ nìyẹn. àbákọ̀ bí àjẹ ọ rẹpẹsẹǹtì. kódà bá a bá ti àtúrí yàn ẹja ẹja wá ẹja rí ẹsẹ pé orogún ìyá rẹ̀ ló lájẹ. Hmm. Ah. ààrẹ nìkan kan náwó. mo ní ọ̀wọ́ pé ẹ̀rọwọ́ náà iná ìjà mà pé kò sí. kò sáàjẹ. kò sí. ọ̀tá. kò sí. bàbá pé yàrá sọ ní ìsìn àárí ah, ah, bàbá rí yọ arọmọ yàrá sọ bàbá arọmọ yàrá sọ àrò ọmọ ìyá àkọ́bí ìyá lásọ hmm. àbí ọmọ tẹ́ pé orogún ìyá rẹ̀ aṣọ ni àbí ìyá rẹ̀ lọ́yìn lọ́ta sọ àbí ẹni tẹ́ pé inú ilé wọn lálásọ àbí ìyá aláta àyè aláta abárí aláta àrò ìyá aláta gbogbo sẹ́dá bá ń pè la lè rí ń bí ní ìsìn bẹ́ẹ̀ bá tẹ̀ ṣiṣẹ́ gangan ẹ̀ tàn mẹ́rin tó ṣe ẹ̀ gbọ̀nà kan tán má jẹ̀ báyìí. nǹkan kan tí ò sí náà ń pè àjànú lọ wà àjànú ló wà hmm. kò sí ní ti ń jàjẹ́ ju pé èdè ló chẹ́ǹgì di bí àjẹ́ àlìjínù àlìjínù ni wọ́n ni wọ́n sọsọsọ lóde àjẹ́ àjẹ́ àjẹ́. àlìjẹ́. jínù wà. àlìjẹ́. kọ́ńtà fẹsẹ̀ rìn lẹ̀ fẹsẹ̀ rìn lẹ̀ wà ojúkójú tí wọ́n bá nǹkan jẹ́ ọ wà ṣùgbọ́n kẹ́ wá gbé nǹkan wá pé àwọn kan ní ń kan ah. àwọn ni à ń sọ̀rọ̀ ayé àwọn ni wọ́n ń tarí kádàrá ah, ah. lẹ́yìn irú àyà yìí ẹ má nígbàgbọ́ ọrú ẹ̀ wọ̀rọ̀ kú ẹ o ah, ah. yóò wọ̀ náà ọlọ́run o àwọn ọ̀sọ́ pé n ti ń da ayé rú òsínú ayé o bọ̀ tí agbára tẹ gbé fún wọn yẹn ti pọ̀ ju o àbà ẹ̀yin ọ̀mọ̀ yìí pé ẹni àǹjẹ̀nu náà ń dà láàmú ọ̀sẹ̀ yẹn ọlọ́run sá. Ah, láyé ànábì sàsálà. obìnrin kan àǹjẹ̀nu bẹ́ẹ̀ lára rẹ̀ máa ń gbé sálẹ̀. ìmọ̀ ń gbé sálẹ̀ bọ́jà àárín ọjà bọ́jà àárín èèyàn ìmọ̀ ń gbé sálẹ̀ yóò sa wáì wáì wáì wáì pẹ́ẹ́tì pẹ́ẹ́tì tó dìde yóò tún gbé jùlẹ̀ ó sì wà bára mi kọ́ bọ́ ń bẹ lọ́hùn. sallallahu alaihi wa sallam. bọ́lá púpọ̀ lára ọ̀hún anábìlà lè bá ọbẹ̀ lọ́hùn ṣùgbọ́n kálọ̀ ọba lè ọba lè fi wá ìsọ́ tó bá fi lè wá àlìjánnà jàre tó bá lè wá àlìjánnà pé bíjẹ́ ìṣe ọ yìí kọ́lọ́ ń bọ̀ fi fún ọ ní àlìjánnà ńkọ́ olóòfẹ́ yìí wo oní ṣùgbọ́n tó wà bóun ṣe ànábì ni pé bóun bẹ lọ́hùn kọ́mọ́gbìn sánlẹ̀ mọ́ láàrin ọjà ẹ̀sìn ń pọ̀ ànábì la sọ fọlọ́hùn kò ní í ṣe bẹ́ẹ̀ mọ́ kò lè ṣe bẹ́ẹ̀ mọ́ ó sì ń bá yí wọ́n ní yóò fi wà lìjẹ́ náà ṣe é gbọ́n kan bí nǹkan bá ń ṣe èèyàn ó lè jẹ́ pé ọlọ́run máa ń tó yẹ ṣe fún ọ tẹ́ pé ó fẹ́ fi sàánú rẹ ní lódodo àmọ̀ pé ọlọ́mọ kẹwàá gbà pé àwọn kan sáà ni àwọn kan sáà ni wọ́n ń bẹ àbà ẹwọ́ wí ti ẹ ti ẹ ti gbé ìlà ìmúlẹ́kùsà máa ń wá ti wàlẹ̀ àrídì wà máa fi yìí náà ẹ ti gbé jùlọ báyìí ah, ah, ah, bẹ́ẹ̀yàn abú ṣe ń bẹ tí máa ba nǹkan jẹun làjẹnu fún bẹ. àmọ́ ọlọ́run náà ló ní kápá lórí gbogbo wa àtẹ̀yàn àtẹ̀yàn àtẹ̀yàn náà olóńdó lọ́sọ̀ olóńdó ní yìí. Lillahi mulku samawati wal ardi wa ma fihin wa huwa ala kulli shay'in qadir. ń gbọ́ làmọ́lẹ̀ wandere nísìn tọ́ làmọ́lẹ̀ wandere pé wa huwa ala kulli shay'in kulli shay'in ah, ẹ̀yin oníkéwú ẹ̀yin àwọn oníkéwú wàrà fi yẹn dáadáa kúlò ẹ máa wo táwọn àlùfáà wa onímọ̀ sẹ̀ríà tí wọ́n gbé kọ́ kúlù lọ́rùn pé kẹ́límọ̀tò kúlù tọ́bẹ̀ ilé wọ̀ nǹkan kankan gbogbo ohun tí bá yẹ̀rọ nǹkan yẹn tába fi ṣe ìdọ́ọ̀fù mọ̀dọ́ọ̀fù ilé ìsì kúlù lọ́rùn kò yọ ọ́lẹ̀ o kúlù gbogbo ẹ̀ ni o gbogbo ẹ̀ wọ́n ní kúlù ṣéyì gbogbo ohun tí bá ń bẹ àṣẹ́yì kó èèyàn sínú àǹjànú sínú ntí mí sínú ntí ò mí sínú ntóní làákàyè ntí ò ní làákàyè gbogbo tí wọn bẹ lókè ìfẹ́. ìgbà tí wọn rí tẹ́ ti fi ń ya owó kan pé owó eléyìí lówó èṣù ìgbà tí fi ìgbà tí ń ya agbára kan fún àwọn kan pé ńlá